أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا مانع لما أعطى ولا معطي لما منع ولا قاطع لما وصل ولا واصل لما قطع فبحكمته وقع الضرر وبرحمته نقى أحمده على جميع أفعاله وأشكره على وافي إقباله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحكم ما شرع وأبدع ما صنع وأشهد أن محمدا عبده ورسوله المصطفى على جميع المرسلين صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته. أبي تصوير ọba tí ó sọ ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsirul al-Qur'an al-Karim lẹ́yìn ọ bẹ̀rẹ̀ lórí súrọ̀tù Talaq súrọ̀tù Talaq ó wà nínú àwọn súrà tó sọ̀kalẹ̀ fún àlejò Muhammad sallallahu alaihi wa sallam ní Madina. وسورة مدنية عبد الله ابن مسعود وقل سورة لاني سورة النساء القصرى يعني في سورة النساء كثيرين أما سورة النساء الكبرى يعني أنتو تصدق عليه tàbí èyí tó wà ní ẹ̀yìn suratu Ali Imran oní suratu Nisa al-Kubra. sísọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ lẹ́yìn suratu Insan síwájú suratu Bayyina èso rẹ̀ níbi títò bó ti sọ̀kalẹ̀ oní sura ẹlẹ́ àà mẹ́rìndínlọ́gọ́ta. ṣùgbọ́n tẹ̀sí bẹ̀rẹ̀ gbẹ́gẹ́ bí ètò rẹ̀ nínú mọ́tà oní súra ọgọ́ta àti márùn-ún orúkọ orúkọ súra náà súra tó kọ̀ náà torí àti ṣe àlàyé ìdájọ́ àpọ̀nà àti ìdà ó ní ìkọ́ obìnrin sílẹ̀ àti ṣíṣe lítà rẹ̀. ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àpọ̀nà ìdí tó bẹ́ẹ̀ ti sọ ní súnmọ́ ìpàdà nígbà tí ọlọ́ni ìyá ayọ̀ lẹ́yìn إذا طلقتم النساء فطلقوهن لعدتهن àwọn ẹyọ áyà tó wà nínú súra yìí ó ní áyà mọ́kànlá nínú mustaf al-bakri áyà méjìlá nínú mustaf mi ọ̀pọ̀lọpọ̀ áyà rẹ̀ ó ń sọ̀rọ̀ lórí ìdájọ́ àpọ̀lápùn àti ìdá àti ìrùbọ̀ ó ní tí ọkọ bá kọ ìyàwó ẹ̀ tó ìyàwó sì ń sọmọ lọ́wọ́ ìdálẹ̀ ní tí ó fún ìyàwó ní ọyàn táwọn ọmọ lọ́yàn wọ̀n ìfà àti jíjọ ìyàwó àti ọmọ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àbí nígbà tí ìwọ ìyàwó bá wà nínú ẹgbà jíjẹ àti mímu fún ìyàwó náà wọ́tákàn àti fífún ní ibùgbé wọ́n ìṣáàdù àdàkọ́lá àti wíwá ẹlẹ́rìí lórí kíkọ̀ sílẹ̀ wàhálà lọ́gọ́ta bẹ́ẹ̀ náà nígbà tí ó bá fẹ́ dá ìyàwó ẹ̀ padà yóò wá ẹlẹ́rìí tí wọ́n jẹ́rìí lórí kíkọ̀sílẹ̀ àti dídá padà. sọ nínú àyà méjì náà ó ní súrà náà ti sọ̀rọ̀ lórí àwọn mọ̀gbóòbí báyìí alákọ̀ọ́kọ́ nípa ọ̀rọ̀ ẹ̀yà ká ní ìbẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì àwọn àmì tó ń fi àjùlọ ọlọ́run ọba àti ipò rẹ̀ àtọ́lá rẹ̀ tó fi ń hàn ẹlẹ́ẹ̀kẹta ó ní ìgbẹ̀yìn tó dára fún gbogbo ẹni tó bá ti gbẹ́kẹ̀lé ọlọ́run ọba. ẹlẹ́ẹ̀kẹrin ó ní ìṣẹ̀kùn àti àìsí wàhálà àìsí ìyọnu nínú ṣẹ̀ríà mùsùlùmí eh, ṣẹ̀ríà al-Islam ẹlẹ́ẹ̀karùn-ún ó ní ìkẹ́ ọlọ́wọ́ ọba tó ṣe fún al'umma nabi Muhammad sallallahu alaihi wa sallam torí pé ọlọ́wọ́ bá rán òṣìṣẹ́ sí wọn torí àti máa ka áyà ọlọ́run fún wọn láti yọ wọn kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ pẹ̀lú ìyọ̀dá ọlọ́run ọba. mọ̀nàsábà súra yìí pẹ̀lú súra tí ó kọjá ẹni ẹni pé ohun tí wọ́n ní í ṣe pọ̀ pẹ̀lú súra tó kọjá ó ní pé wọ́n jọra wọn ní ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ ìbẹ̀rẹ̀ tí wọ́n ti tàgọ́bù àbí ìgbẹ̀yìn rẹ̀ ọlọ́run mẹ́ńsàn ìnàmì àzùwájúkún wà ọ̀làdìkún àdúgbò lọ́kùn ọlọ́run mẹ́nu pé nínú àwọn ọmọdé bíi àtàwọn ayakẹ́ ní ọ̀tá ń bẹ nínú ọkùnrin nígbà tó jẹ pé ọ̀tá tó jẹ́ ti àwọn aya ó lè bí ikọ̀ sílẹ̀ nígbà míì bẹ́ẹ̀ sì ni ọ̀tá tí ọmọ ó lè jẹ́ kí bàbá púpọ̀ tóun ní òun ò ní kọ̀tínú láti máa jẹ fún wọn láti máa mú fún wọn àti akọ àti skul àti gbogbo ẹ̀ lọ. sọ ìdí ló tó fi jẹ́ pé lẹ́yìn súwúrà tó kọ mú tó sọ̀rọ̀ orí eléyìí ọwọ́ súwúrà tí wọ́n wà tẹ̀lé yóò sọ̀rọ̀ ìdájọ́ tó jẹ mọ́ àkọ́lá nígbà tí àtúnṣe sólùkù tí ò bá ṣeé ṣe. tí kọ̀ọ̀rọ̀ ẹni bá dé ọ̀nà wo là gbà pé yóò fi sọ fún náà lẹ́bi Muhammad sallallahu alayhi wa sallam yóò fi ṣe déédéé pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì omi jíjẹ fún ìyàwó àti ọmọ yẹn ìjọra ẹni ẹlẹ́ẹ̀kejì táwọn méjèèjì jọra òní ọlọ́run ṣe àtọ́ka sí. nínú súrọ́tù sàgáàbù wípé ọlọ́run ọba ọba onílù màdé tó pé pérépéré pẹ̀lú gbòǹdé ìṣẹ̀lẹ̀ láàrin fámìlì láàrin bàbá àti ọmọ láàrin bàbá àti ìyàwó gbogbo ẹ̀ lọ́lọ́run rí lọ́lọ́run ní àánimù lọ́yìn wọ̀ ṣàhádà ọlọ́run ọba. òun ló ati ìkọ̀kọ̀ àti gbangba kò bẹ́ẹ̀ náà ló mọ ìkọ̀kọ̀ àti gbangba àwọn ọkọ àtayà wọ́n jọ ń gbé àti ọmọ tí ń bẹ láàrin wọn gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá mà òṣùrà yìí òun wá ṣe ìtọ́ka sí ìmọ̀ ọlọ́run ọba kò lórí gbangba nìkan. ó máa kí ni tí ó jẹ́ mọ́fúláhà fún àwọn obìnrin àti ọkọ wọn àtàwọn ọmọ náà wọ́n wá sọ ìdájọ́ èyí tí ó jẹ́ pàápàá fún àwọn obìnrin nípa àpọ̀ náà. ẹlẹ́ẹ̀kẹta pọ̀ náà ó bẹ̀rẹ̀ pẹ̀lú àpọ̀lá léyìn tó tọ́ súnà èyí tí a ṣe nígbà tí obìnrin ṣe ìdà lọ́wọ́ àti ìdájọ́ ìdà náà àti kíka àsìkò ìdà pẹ̀lú pé kábẹ́rù ọlọ́wọ́ ọba ní àsìkò náà tí ẹnìkan kọ́mọ̀yẹ ẹnìkan jẹ́ bẹ́ẹ̀ náà ló pa ọkùnrin láta wípé mú ìyàwó wọn dání pẹ̀lú dáadáa tó sì jẹ́ fún wọn pẹ̀lú dáadáa tí wọ́n bá fẹ́ yà pẹ̀lú wọn kó yà pẹ̀lú wọn náà pẹ̀lú dáadáa. ó ṣe ìtọ́ka sí níbi àdáàkà tó ń bẹ láàrin àwọn méjèèjì pé kí wọ́n bẹ̀rù ọlọ́run ọba sì gbẹ́kẹ̀lé ọlọ́run lẹ́yìn náà ni wọ́n sọ̀rọ̀ ìjà tí obìnrin tí kìí ṣe àìbọ̀ àti obìnrin tí ò sí bẹ̀rẹ̀ àti obìnrin tí ó lóyún báwo ni ìjà ti wọn nínú súrà ìgbó ti sọ ọ̀rọ̀ nípa قال ọlọ́ni أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعشتهن وأحصوا العزة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا ọlọ́run bá ní ayọ̀ nẹ̀bí mo pe ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba ìdá ìdá àrọ́tún إذا طلقتم النساء bí ẹ bá kọ obìnrin sílẹ̀ ìwọ àti àwọn ọmọ òmìnir tó ní ìsọ́gbà ọgbọ́ pàpọ́nlẹ̀kùn òhun náà lẹ́yìn ìgbà tí ìhun lẹ̀ ẹ kọ̀ wọ́n sílẹ̀ ní àsìkò tí ó lè fẹ́ dà àsìkò tó jẹ́ pé ìgbà ṣíṣe lọ́rọ̀ wọn lọ́rùn ní àsìkò táwọn pè ní àsìkò ìgbà. وأقصوا العدة بيني أتونك àsìkò yẹn dáadáa kó fi mọ́jẹ́ pé ẹnìkan ó lè palára nípa pé àsìkò tí ó dùn ó dàyọ́ pẹ̀lú àsìkò tó yẹ lọ. wọ́tẹ́kùn wá ọ̀rọ̀ gbàgbọ́ yìí ẹ bẹ̀rù ọlọ́wọ́n ọba yín èyí tó yẹ pé òun ló ṣẹ̀dá yín tó dùn sọ́dún yín. látòkùnrin dùn hún nàmí bùnú tèhìn nígbà tí wọ́n bá ń ṣe rígbà lọ lẹ́yìn pàtẹ sọ̀rọ̀ sílẹ̀ kan tí wọ́n ń gbénú ilé wọ́n ti ṣe rígbà lọ́wọ́ ẹ gbọ́dọ̀ lé wọn jáde o nínú ibi tí wọ́n ń gbé wà láàyè kòrójúnà àwọn náà kò gbọ́dọ̀ jáde ilà àyà sí ìlànà fáṣíṣọ̀tún ìbáyẹ̀nà àsìkò tí wọ́n lẹ́kọ̀ọ́ fún yín tí a ṣe ìyọ̀ǹda fún yín láti mú wọn jáde kúrò níbi tí wọ́n ń gbé òní tí wọ́n bá mú ìbàjẹ́ tó hàn wá lásìkò tó ń ṣe ìgbà lọ sọ ẹ má fi ara mọ́ ìbàjẹ́ yẹn. wọ́n ti ń ka òdúró lọ eléyìí ni ààlà ọlọ́wọ́ ọba ẹ gbọ́dọ̀ dá kọjá. wọ́n máa ń yẹ ká àdá òdúró lọ gbogbo ẹnikẹ́ni tó bá dá ààlà ọlọ́wọ́ ọba kọjá fọkọ̀dé bọ́dà mọ̀ lọ́sọ̀rọ̀ eléyìí olóṣe àbòsí sórí ààrẹ látàdìrí ilẹ̀ aláàlọ́ha yóò òdòdó bá àdàdáàdìkà àmúrọ̀ torí pé ẹ̀ẹ̀mọ̀ bóyá lẹ́yìn ìgbà tó kọ lóhun kọ sílẹ̀ yẹn àyípadà lè wá sí inú ọkọ yóò rọ̀ àbí kó ṣe àbámọ̀ lórí kíkọ̀ sílẹ̀ tó kọ̀ sílẹ̀ tí wọ́n fẹ́ pé òun ti jọmọ gbé pẹ̀lú ìyàwó rẹ̀ torí kí àǹfààní lè wà láti kọ̀ǹtínú àjọ àtijọ́ máa gbé pọ̀. أطاع من يسر ولي يا أيها النبي إذا أردتم أنت والمؤمنون أن تصدقوا نساءكم في بارك في أجر ìwáàtí àwọn mọ́mìnì gan tó wà pẹ̀lú rẹ láti kọ ìyàwó yín sílẹ̀. kọ̀kọ́ lè fún òun náà mùsàkìláà لعدتهن e wọn sílẹ̀ ní àsìkò ìgbà tí wọ́n dojú kọ ìjà wọn kí ni wọ́n tẹ̀lé ìjà bí wọ́n ní káì nǹkan oṣù àlejò tí máa dá dé bá obìnrin. ayé ti tí ó sì ṣe ìbálòpọ̀ láàrin ìmára ẹ̀ síwájú kókó di pé wọ́n kọ̀ wọ́n sílẹ̀. àwọn òfin hamlin kọ́hìnrìn gọ́hìnrìn àti nígbà tí wọ́n bá lóyún tó yóò sì fi ó ti hàn. ó ní ìjà tí ẹni kọ obìnrin sílẹ̀. wà á tọ́jú àìsà ẹ̀sọ́ òǹkà tí wọ́n jókòó dáa láti fi ṣe ìgbà torí àtìlọ fẹ́ ọkọ̀ míì tí ààyè rẹ̀ bá sílẹ̀. لتعلم وقت الرجعة إن أردتم أن تراجعوهن كي لوتهما أتكتان دعوة قد أتبقى لا تدعوة قد وخافوا الله ربكم فتروا له وبعين وبعتم تجوين بيتك كل تدعين لا تخرجوهن لا تخرجوا المطلقات من البيوت التي يدخلن فيها إلا أن تنقضي عدتهن ẹgbọ́n ti lé obìnrin tẹ́ ọkọ̀ sílẹ̀ kúrò nínú ilé tí wọ́n ń gbé títí wọ́n fi parí ìgbà tí wọ́n ń ṣe lọ́wọ́ wàyí ẹ̀ka náà kẹsàn-án ìbọ̀ nìkan yìí sọ̀rọ̀ ìrọ̀tún ó ní nǹkan oṣù mẹ́ta yóò tẹ̀léra wọn títí bá ti pé ọmọdé ni kí èsì ìbẹ̀rẹ̀ sí ṣe ìjà wà àríṣàtùn wàlhàmìlà kìí sì ṣe èyí tí ọ̀ràn kan àti ṣe ìjà mọ́ ẹni pé ẹni tó ti dàgbà sí ìjà òwá fún mọ́ pẹ̀lú obìnrin tí ó lóyún àwọn tí wọ́n ìjà tí wọ́n yàtọ̀ sí eléyìí eléyìí nǹkan oṣù mẹ́ta rẹ̀. ولا يجوز لهن الخروج منها بأنفسهن bẹ́ẹ̀ sì ni kọ́kọ́ wọn náà tí wọ́n jáde sí nínú ilé wọn lẹ́kọ́ wá láti ẹ̀mí wọn pé àwọn jáde wọ́n padà lọ sínú bàbá wọn àbí nǹkan wọn ò gbọdọ̀ sí bẹ́ẹ̀. إلا إذا فعلنا فعلة منكرة ظاهرة كالزنا àyàfi tí wọ́n bá wu ìwà kan tí ìwà náà tọ́jú ìwà àgbàjẹ́ tó hàn gẹ́gẹ́ bí ìdùnnà irú èyí ẹ̀ẹ́dì gbàwọ́n lẹ́yìn. تلك أحكام الله التي شرعها لعباده eléyìí ni ìdájọ́ ọlọ́run ọba tó ṣe ní ṣẹ̀ríà fáwọn ẹrú rẹ̀ wọ́n mọ ilẹ̀ tẹ̀já wọ̀dà àkàmọ̀ mọ́ pàpàdé bọ́dà mẹ́lọ́sà gbogbo ẹni tó bá dá ìlà ọlọ́run ọba tó dá kọjá tó tẹ̀ mọ́lẹ̀ kọjá pàpàdé bọ́dà mẹ́lọ́sà wò eléyìí ti ṣe àbùkù fún orí ààrẹ. wà ọ̀rọ̀dà ha múrìdò ìhàdà bẹ́ẹ̀ sì ni ó ti ṣe ààrẹ sí ipò ìparun torí pé ó tẹ ẹnu àlá ọlọ́run ọba mọ́lẹ̀ látàdìrí ayúwa nìkanlẹ̀ ìwọ obìnrin tọkọ rẹ̀ kàn sílẹ̀ ó bẹ́ẹ̀ náà ìwọ ọkùnrin tí ọkọ ìyàwó sílẹ̀ ẹ ìwọ náà mà làálọ̀ máa ń yọkùnrin tó bá dàgbà ní kàkọ́dá kọ́ àmọ́ bọ́yá ọlọ́run ó lè yí ìyípadà tó dá wá lẹ́yìn ìgbà tó ọkọ ìyàwó rẹ̀ sílẹ̀ látẹ̀tẹ̀ wọ́n kọ́ àwú fọ́tòrọ̀ sí àwọn léèké ẹ̀mí rẹ̀ yọ ọkàn tó ṣe tó kẹ́kí ìyàwó rẹ̀ padà sọ́dọ̀ rẹ̀ kó lè ní àǹfààní láti dá padà kẹ́ẹ̀dì gbọ́ máa gbé ìdí nu ta fi ṣe tẹ̀sírẹ́ ẹ̀dà torí tí ó lè fi yín láǹfààní ẹ̀ méjèèjì. eléyìí ni àyà alákọ̀ọ́kọ́ ní sùúrọ̀ tó kọ̀ọ̀lá àwọn àdájọ́ tó pọ̀ ló wà nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ ẹni sábàbù nùzùl nínú àwọn sábà tí àwọn kan mú wa òní bí ibùnà àbí hàtì àti ibùnà jẹ̀rìí àti ibn mundir tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ anas ọmọ mali wọ́n ní kọ́nà kọ̀rọ̀fúnni lọ́hìn sọ́lọ́láwà àríwọ̀ sọ́ndàm hafsa wípé anisa sọ́ndàm ó kọ ìyàwó rẹ̀ hafsa ó kọ̀ sílẹ̀ فأتت أهلها لبقد أسيود عوان أرى لي بيني أدعوه بيه تقدر تقدر تدعوه بيه ó ní ohun tí ò tọ́ nú ẹ̀ ó yẹ kó jókòó sí ilé àlejò àtẹ́nà fún àsìkò kan náà torí láti ṣe é jà lọ́lọ́run bá fọ àyà kalẹ̀ pé yá ayọ̀ nàbí yó إذا طلقتم النساء فطلقوهن لعدتهن àwọn ìlòrí wọ́n sọ pé rọjá àhá fa innaha qawwamatun qawwamah ipe ọlọ́run sọ fún ẹ̀lẹ́sìn àkọ́lẹ̀ pé dá ìyàwó rẹ̀ padà sílé torí pé obìnrin tó máa ń bá àwẹ̀ ní gbogbo ìgbà a sì máa tún òun a máa fọ́nà nínú lóòlù tí ọmọ ní gbogbo ìgbà. wàyíyà min azwajika wa nisa'ika fil janna bẹ́ẹ̀ ni ọ̀kan ni nínú àwọn ìyàwó rẹ nínú ọgbà aljanna tó mọ́kọ̀ sílẹ̀ dá padà sínú ilé. nínú ẹgbà wọ́ọ̀rọ̀ tó wá lẹ́nà kejì ó ní ẹbí imam bukhari àti muslim àti àwọn míì náà tí wọ́n gbà lọ́sẹ̀ ọ̀dọ̀ abdullahi ọmọ umar wípé ẹ̀lẹ́wò ọ̀nàkọ̀ mọ̀ràájáwú wáyà káàdì wípé abdullahi ọmọ umar ó kọ ìyàwó ẹ̀ sílẹ̀ lásìkò tí ìyàwó náà ṣe nǹkan oṣù lọ́wọ́ فذكر عمر لرسول الله صلى الله عليه وسلم فتغيظ فيه رسول الله صلى الله عليه وسلم قل لي بابا عبد الله عمر بن الخطاب lọ́ba sàlàyé tí ọmọ òun ti fún àmẹ́ríkà sàlàyé pé ọmọ òun ọkọ ìyàwó ẹ̀ lásìkò tó ń ṣe ìgbà lọ́wọ́ tó ń ṣe àìmọ̀ lọ́wọ́. tó inú wá bí àmẹ́ríkà lọ́ba wà ní wọ̀sánà fún tó ṣe yìí ó ní àmẹ́ríkà sàlà bá ń sọ pé sọ fún bí ọ̀dà padà èyí ni ó sì mú ìyàwó ẹ̀ dání ní ti dáadáa áṣà àkòrò títí yóò fi mọ́ra. Bọ́bọ́ wa mọ́ra tán èyí ni fẹ́ sí yóò fi ṣe ìmọ́ra kúrò níbi áìdà tó ń ṣe. ثم تحيط فتطهر فتطهر لين يطلع في حيض منك لين بقضى ومرى لما تجي فإن بدا له أن يطلقها فليطلقها قاهرا قبل أن يمسها فضواو لا تقتل إنسانا قتل لا تقتل ولي مرة síwájú kótó fọwọ́ kan síwájú kótó balẹ̀. Fatilka al-iddatu kama amara Allah. Eléyìí ni ìdá tí ọlọ́run gbà láti kọ obìnrin sílẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti pa láti rìn. فتلك العدة التي أمر الله أن تطلق لها النساء eléyìí ni ìjà tọ́lọ̀ ń pàṣẹ pé ká kọ obìnrin sílẹ̀ tó ní yá ìwà nàbí ìdáàtọ̀ lápapọ̀ lòlùsà pàpọ̀ lẹ́kọ̀ òhúnná lè ìjà tìhì. nínú láfàbí àdínkì yìí ti dárò orí àlẹ́sà àtàlọ́ sọ wípé líyọ̀rọ̀ jẹ́ àhà ó dáyàwó ẹ̀ padà tó má lèyún síta ó mú ìyàwó rẹ̀ dání pẹ̀lú dáadáa hàtà tàṣìbọ̀ àìbọ̀ tábù tàfìlà títí yóò ti ṣe àìbọ̀ ní ìyàtọ̀ sí ètò wà nú ẹ̀ tí wà àìbọ̀ fi hàn lẹ́sìn ìfọ̀lákọ̀ ha ìyàtọ̀ sí àìbọ̀ tó fọ̀ lẹ̀ nínú ẹ̀. فإن بدا له أن يطلقها فطواه ọkọ̀ sílẹ̀ nígbà náà sáré ọkọ̀ lẹ́ka akọ́ ìrọ̀ ó kọ ìyàwó ẹ̀ sílẹ̀ láti gbogbo àtọ́ wà ní ìmọ̀ra min àyùbọ́sìhà nígbà tí ó parí àyùbọ̀ rẹ̀ tán kọ́pìlà ẹ̀yàn mọ́ta síwájú sí ọkọ̀ tó súnmọ́. وذلك الطلاق للعزة كما أمر الله إليه قتيلة ìkọ̀sílẹ̀ fún àyíkọ̀ ọ̀sẹ̀ tó di ọlọ́run ti pàṣẹ lóòótọ́ ni sábàbù nùzúlù pọ̀ ṣùgbọ́n òun kọ́ ló ṣe pàtàkì ju àwọn aláàbò tó wá láti inú àlùkò àìrí àti àṣẹ àtòfin tọ́lọ̀ ń ṣe. bí ọmọ bọ́yá agbọ́ àdìsí ibn Umar àgbọ̀lé àdìsí ibn Umar òun ni ìyàwó ìpìlẹ̀ ìyàwó ìpìlẹ̀ àìsàn lọ́wọ́. àmọ̀ bóyá súnmọ́ síwájú sí àwọn tó bẹ̀rẹ̀ àìbọ̀ ó sì wà kọ́ síbi pé àìbọ̀ tó ti yẹ lẹ́yìn súnmọ́ lè tó lé sí ọ tó bá yóò nínú àbí òdélé. sọ ó wà kọ́ síbi lẹ́yìn ìgbà tó bá parí ìyẹn tó lọ́jọ́ orí ti dúró sí àwọn lára. sọ tí orí bá ti dúró sí la nígbà wo ni ó tó parí ẹ̀ oṣù mẹ́sàn-án nígbà ní ọdún tí ọ̀gá tètè bí tó obìnrin tí ọkọ kọ̀ lẹ̀ ọ wá dúró lóṣù mẹ́ta ní ilé ọkọ tó kọ̀ lẹ̀ ẹ̀dá pé ìrọ̀rùn dé ní ìlera ni automatically wọ́n ń lè ìyàwó yẹn lára láti dúró ní àsìkò tó pẹ́ yẹn ìsìn tó bí àlẹ́ ìfà àtàlà nínú nìyẹn lọ́wọ́ á ní sọ fún pé kọ́ ẹ̀ ó sì mú ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó títí ó fi parí ayébọ̀ tó kọ̀ sílẹ̀ nínú ẹ̀. lẹ́yìn ìgbà tó bá ti wá ṣe ayébọ̀ míì lẹ́yìn ìhìn tó mọ́ra tán yóò wá ọkọ̀ ìyàwó ẹ̀ sílẹ̀ láì jẹ́ kó súnmọ́ lórí pé tó bá súnmọ́ ó lè jẹ́ pé yóò fi lóyún nǹkan àwọn sáìpá tó lọ́ọ̀ náà yóò padà wá ṣẹlẹ̀ níbí. so eléyìí ni ohun tí ó fa ìjọ ọlọ́run tó ní gbogbo ìgbà tẹ́ bá fẹ́ kọ ìyàwó sílẹ̀ ẹ̀kọ́ sílẹ̀ ní àsìkò kan pàtó ó tọ́ láti kọ ìyàwó sílẹ̀ òun ni tó bá wà ní ìmọ̀ra tí ó sì lóyún àti tó ní òsì hàn. sọ ọ̀rọ̀ ọlọ́run tó ní yá ayọ̀ nàbí wọ ànẹ́bí ọlọ́run tó yọ ọ̀rọ̀ yìí kan sọ̀rọ̀ náà wà ní ìyàwó làálà bọ́ra torí sábàbù nùzùn yẹn ó sọ̀kalẹ̀ lórí ikọ̀ hafsa sílẹ̀ yìí. ṣùgbọ́n nígbà tó máa sọ ìdá kọ̀ǹdàkọ̀ tóbi tí ẹ bá fẹ́ kọ ìyàwó sílẹ̀ ìyẹn tán èyí jẹ́ ìyẹn. káàkiri lè sọ pé àlékò àtọ́là ọlọ́run lo ẹ̀yìn fún torí ẹ̀ tẹ́kù rárá. sọ̀tún bá ti ṣe ohun bá gbogbo mùsùlùmí rí dípò gbogbo gbàtẹ́ bá fẹ́ kó obìnrin sílẹ̀ ọ̀kọ́ lè kó òun ná lè ìjà tòun nà ẹ kọ̀ wọ́n tẹ́lẹ̀ ní àsìkò ìjà àsìkò ìjà ni àsìkò ìmọ́ra torí pé ìmọ́ra mẹ́ta là kà tí obìnrin yẹn tí ó fi parí ìjà rẹ̀ òun wọ́n ìjà tó tọ́ba pé àsìkò ìmọ́ra ni nígbà tó bá ti ayé bá alákọ̀ọ́kọ́ tó ti ṣe ọ̀kan nìyẹn tó bá ti ẹlẹ́ẹ̀kẹ́ni ẹjọ́ ẹlẹ́ẹ̀kẹta tó bá ti yóò lè jáde kó nu ilé ọkọ rẹ̀ lópin ìgbà tí ọkọ rẹ̀ bá dá padà ìpẹ́tọ̀ òun ṣe àbámọ̀ tó ń ṣe kí àwọn òun padà sílé. sọ ìdínú tó ti jẹ́ pé àwọn àfà wọ́n pín kíkọ̀ sílẹ̀ obìnrin tó gbọ́ ọ̀nà bíi mẹ́ta alákọ̀ọ́kọ́ wọ́n pè ní kọ̀ọ̀lá kùsùn ní ẹlẹ́ẹ̀kejì wọ́n pè ní kọ̀ọ̀lá kùdíjẹ́rì ẹlẹ́ẹ̀kẹta wọ́n pè ní kọ̀ọ̀lá na kùsùn ní ìrọ̀lẹ́ ìsàbíjẹ́rì èyí na alákọ̀ọ́kọ́ ní ẹ̀hún ní kíkọ̀ sílẹ̀ tó tọ́ súnà lórí sábàbá wà ní ọ̀sẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó fún wa ká tọ́lọ̀ ń pọ̀ fún wa láti tó ká ṣe é. ẹlẹ́ẹ̀kẹta òní ọ̀nà akúlẹ̀ ìtàdí tó ní wàrà àbẹ̀rẹ̀ ẹni ìkọ̀sílẹ̀ sí ètò súnmọ̀ èyí sì ṣe gbígbà. ṣùgbọ́n èyí tó sọ súnmọ̀ ó ní kí a kọ obìnrin sílẹ̀ ní àsìkò ìmára rẹ̀ àbí nígbà tí ó bá lóyún lóyún sì ṣe hàn lásìkò yẹn náà ìta burú àlekan ìyàwó sílẹ̀. ẹlẹ́ẹ̀kejì ó ní ọ̀nà òdòdó ẹ̀ ó ní ká fọ obìnrin sílẹ̀ lásìkò tí ń ṣe háìbọ̀ lọ́wọ́. àdúpẹ́jẹ́ pé ó wà ní mara ṣùgbọ́n mara náà ìyàwó ọkọ ti sílẹ̀ síwájú tó tó kọ̀ nígbà tó wà lásìkò mara yẹn ọkọ ti tó lọ síwájú tó tó kọ sílẹ̀ haramu ọ̀gbọ̀dọ̀ kọ sílẹ̀ ní àsìkò tó wà ní ìmọ̀ra tó yẹ pé ó súnmọ́ torí pé ó ṣeé ṣe kó lóyún ní ìsúnmọ́ yẹn. so ohun tí a ń fi vẹ́ǹtì bí òun ẹ̀rọ oyún torí pé haramu ni tó bá tẹlẹ̀ ìlera ni ó kó bá ìyàwó torí pé àsìkò ìjà ẹ̀ ló ń dùn bọ̀rọ̀bọ̀rọ̀ àbí kò tẹ ẹ̀kọ́ láǹfààní láti lọ bóyá ìfẹ́ lòdì ó lè jẹ́ pé kọ̀ hàn lásìkò tó ń ṣe ìjà lọ́wọ́. bákan náà àwọn àfọwọ́ ní pípé wọ́n ní láàrin yìí náà haramu ni kó obìnrin sílẹ̀ nígbà ń bá ń ṣe èyí pé ó bímọ tán ó wà nínú nìfàs rẹ̀ haramu ni kó torí pé nígbà ní a máa pẹ́ a máa pẹ́ obìnrin ní ìwà wọ́n wà jókòó lọ́dún kan yóò máa yóò máa dúró lọ pé ìwọ̀n ti háyé bọ̀ àbí kí ni bá a fẹ́ padà tuntun náà. èyí ni táwọn afáàtì ní bẹ́ẹ̀ ni haram ni kókò sílẹ̀ lásìkò tí obìnrin yẹn ń ṣe lè lọ́wọ́. ṣùgbọ́n ìbéèrè ti pé ìpínyà ọkùnrin àti obìnrin kì í ṣe ọ̀nà kan láti nìkan. ó lè jẹ́ pé ara lè ìyàwó pẹ̀lú àjọgbé tọ́jọ́ ń gbé pọ̀ pẹ̀lú ọkọ. ó sì fẹ́ káwọn ọjọ́ yà ọkọ òṣìṣẹ́ sílẹ̀. bí ìgbà tó tọ́lá tó bá ń gbé owó láti fi bára rẹ̀ kalẹ̀ kúrò lọ́wọ́ ọkọ yóò ṣe é pọ̀tòrí àfúláyé àtúnṣe tó níbí bọ́bá ilé ṣe kúlù yẹn nínú àìbọ̀ àwọn afáàní àtúnṣe yẹn kìí ṣe haram wọ́n ní kìí ṣe haram ni bọ́bá wà ní àtúnṣe àìbọ̀ tó ṣe kúlù pẹ̀lú ọkọ rẹ̀ wọ́n ní yẹn kìí ṣe torí pé èyí tí ó fa kóbìnrin oúnjẹ kúrò tí ó kọ dúkìá torí àti ti ọkọ rẹ̀ lẹ̀ ìlera ni. a bá wá láàrin ìgbà fún nígbà tí ń ṣe ayébà lọ́wọ́ síwájú kó ṣe ayébà kan nígbà tí kì í náà tó bá lọ ìwà òun tó ìyẹn àwọn ìgbà burú torí pé ọlọ́run ní fíìmà sẹ́dẹ̀ sí kò sí aburú láàrin ara wọn nígbà tí ohun tí wọ́n bá ti ṣe àràkalẹ̀ fúnra wọn. bákan náà ìyàwó sáàdì ìdùnnú kẹ́yì nígbà tó kọ ọkọ ìpínlẹ̀ lórí dúkìá nínú ọtí ọkọ rẹ̀ fún lásìkò ìgbà tó kẹ́ àlẹ́sà àtàlà kò béèrè pé irú kò lọ wà tó wà nù àyíká ni àbọ̀ wà tó ìbájẹ́ pé kò tọ́ lásìkò kan ó tọ́ lásìkò kan àlẹ́bí ọ̀dà wájú tó eléyìí ni ẹ̀rí àwọn afá àti pé ìka burú tó bá ti fún èyí ṣùgbọ́n èyí tá a pè lẹ́lẹ́ẹ̀kẹta wípé èyí ti fúnlẹ̀ ní bẹ́ẹ̀ sì ni kì ṣe dídà ó ní ọmọbìnrin bá a fẹ́ káàkiri káàkiri ṣe àkókò pẹ̀lú ẹ̀. tá a bá kọ sílẹ̀ bẹ̀rẹ̀ ìyẹn kíkọ sílẹ̀ yẹn kì í ṣe dídá kì í ṣe ọ̀nà. ni si ti ọkọ ọkọ bẹ́ẹ̀ náà ni ọmọdé tá a ṣègbéyàwó fún tí èsì bẹ̀rẹ̀ sí ṣe ìjà tọkọ rẹ̀ bá kọ́ tí èsì bẹ̀rẹ̀ sí ṣe àìbọ̀ tọkọ rẹ̀ bá kọ́ eléyẹ̀ ò ní ṣe ìjà kankan. àwọn méjèèjì yìí kò sí ìjà lórí wọn tọkọ wọn bá kọ́ torí irú ìkọ̀sílẹ̀ báyìí àmì pẹ̀lú súnmọ̀ bẹ́ẹ̀ sì ni àmì pẹ̀lú o n-seghe bere ka ụụka akụụ aaụụ arụụaa eụaaiaụa aaịa peri wàyí àkàdá àtàkùkùrú sábà ó ní nǹkan oṣù mẹ́ta pérépéré lè anda sàkúlù alẹ́ mara torí kí àsìkò ó lè má pẹ́ fún obìnrin tó ń jẹ ìgbà lọ wà fọ́bìlì àkùsáàmù wọn kòkó kàlẹ́bí dájìbò sí ha kí ẹ sọ àwọn àdájọ́ ọlọ́run ọba àti àwọn ìwọ̀ ń bẹ lórí èkínní kejì lásìkò tí ń ṣe ìgbà lọ́wọ́. ọlọ́run ni wọ́n takò máa rọ́bà tó yìí ẹbẹ̀rù ọlọ́run ọba ọba tó tẹ̀dá yín tó sì ń tọ́jú yín. èyí ni pé ẹ fi ìgbádá sáàrin yín àti ìjìyà ọlọ́run ọba pẹ̀lú pé ẹ tẹ ààlà rẹ̀ mọ́lẹ̀. èyí ni pé kẹ́ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba kẹ́ ẹ sì tẹ̀lé àtẹ òjíṣẹ́ rẹ̀ kẹ́ ẹ jìnà sí àwọn nǹkan tí ọlọ́wọ́ bá tó kọ̀ fún yín wà ní àtò tó wù sí mà àmọ̀rọ̀ ẹ má ṣe tẹ ọlọ́wọ́ bá nínú tọ́pa yín láti àtúnṣe nípa pé ẹ lọ́kọ̀ obìnrin sílẹ̀ ní àsìkò tí ọ̀tọ̀ wọ́n fi ń pè á bìmá ní mọ̀tẹ́dá àti ní òkú àti pé lásìkò tóbi ń ṣe ìgbà lọ́wọ́ ó ní àwọn ìwọ̀n kan tó tó yẹ kó kó wà sí ó dá ó di dandan kí ẹ fún ní ìwọ rẹ ìwọ wo lọ́wọ́ àfọ́bìnrin ti ń tẹ̀ ìgbà rẹ. ìwọ tí ń bẹ tó lásìkò tí ń jẹ́yàwó ẹ̀ òun náà ní ń bẹ tó títí dòní nígbà tó ṣe ìgbà lọ́wọ́ rẹ̀. ìwọ tí ìyàwó ẹ̀ ní ti lọ́rùn lásìkò tí ń jẹ́ ìyàwó rẹ̀ òun náà ní ìwọ tí tó ń bẹ lórí ọkọ nígbà tí

torí pé Islam kà fún ìyàwó ẹ̀ ó dìgbà tó parí ẹ̀ ìjà tó torí pé láti òkun láti kò yẹ àgbà fún láti gbà padà nínú àwọn fámìlì ẹ̀. bákan náà bọ́kàn bá kú nínú àwọn méjèèjì ó gbogbo ara wọn. kíka ẹ̀ka báyìí ló kú nínú àwọn méjèèjì ó gbogbo ara wọn. àwọn ìyàwó yìí kú ìyàwó lòun náà ìyàwó lòun náà èyí ìparí rẹ̀ jà mo ń ká bọ́ àbọ̀yìn eléyìí dà. látòkòrò jù hún náà ní bulúùkìhìn ẹ má gbé wọn jáde kúrò nínú ilé wọn ilé tí wọ́n ń gbé síwájú fẹ́ tó kọ̀ wọ́n lè rẹ̀ gbọ́dọ̀ mú wọn jáde inú ẹ̀ náà lẹ́yìn tí wọ́n ti tí wọ́n máa gbé tí wọ́n fi parí ìjà wọn wàlá yàkùrùjùmọ̀ àwọn náà gbọdọ̀ jáde torí ìbínú wọ́n gbọdọ̀ jáde torí ìbínú títí wọ́n fi parí ìgbà wọn. ilá àyà ti ìrìnàjò ìṣẹ̀tì lòbáyìí náà. ń tẹ́ ẹ lé fún tẹ̀rí ife sọ ìdí ní ife ilé wọn jáde fún òun nílé òní kọjá pé ìwà àbàjẹ́ kan náà wù tó burú báyìí gẹ́gẹ́ bí ìbùnà àbí wọ́n jáde àbí nǹkan míì tó burú níwọ̀n ọmọlúwàbí inú wọn bá ṣe àbí kí wọ́n máa bára lé jà kí wọ́n máa bí gbogbo yẹn ló lé lọ́gbẹ́ lásìkò sí ìkọ̀sílẹ̀ ẹgbẹ́ yẹn inú ilé ọ̀gá jáde lọ. àlàáfíà òsì inú ilé máa gẹ́gẹ́ bó ti wà tẹ́lẹ̀ tó bá kò ní okùnfà rẹ̀ kò sá burú tó tọ̀. iṣẹ́ ìtajù máa jọ gbé báyìí ó fòmí láyè. إلا أن يأتينا بفاحشة مبينة وتلك حدود الله إليه أني والله أو أنت أتعفلي هو أبنى مبيت أني أعلى الله وبعدين بدأ بدأ ومن يتعدى حدود الله بدون كان تبدع على الله فجنه فقد ظلم نفسه إليه أتي في أبو سيكولي عليه òun náà ni àbòsí ó gbélé kò ní gbẹ́lẹ̀ omi ìlú náà lọ látẹ̀dì rí na àmàmà òun yóò fi tètè bá dàda nìkan àmúrọ̀ torí pé ẹ̀ẹ̀nà bóyá nǹkan lè yí padà lẹ́yìn ìyẹn torí pé ike ń fa ìgbà láàrin wọn ọlọ́run mú ìfẹ́ tó lágbára tó pé fẹ́rẹ́fẹ́rẹ́ àti tẹ̀lẹ̀ láàrin wọn ó sì jọmọ gbé lọ nígbà lẹ́yìn náà wọ́n tún lè bímọ lé mọ́. sọ áyà yìí àwọn ìdájọ́ tó bẹ́ẹ̀ ó pọ̀ ìdájọ́ alákọ̀ọ́kọ́ ìjẹ́ ìkọ̀sílẹ̀ aláìní tàbí haram lóòótọ́ lóòótọ́ àwọn afá wọn máa mú àdìsí kan wá ó tilẹ̀ jẹ́ pé àdìsí ọ̀hún apá kan náà apá wọn ní ọlẹ̀ àpọ̀lá aláàlú ní tọ́lọ̀ إذا bí ìpè aláàlú ni ìbọ́lọ́wọ̀ ọ̀fẹ́ ọlọ́wọ̀ ọ̀fẹ́ tó bí oníṣọ́kùnrin ọkọ ìyàwó ẹ̀. àlàkùnlé hàn gbogbo àwọn ṣẹ̀rí àtọ́nà ń ṣe lórí rẹ̀ ó fi hàn pé ọlọ́wọ̀ ọ̀fẹ́ ìyà ìyà tí ọkùnrin àti ìyàwó tí wọ́n yà ara wọn lọ́nà. ṣùgbọ́n a gbọ́dọ̀ fún nǹkan kan ní ìdájọ́ ju tí ọlọ́run bá bá tún ní ìdájọ́ lọ. ó ní pé àlàkù ìpìlẹ̀ níbi ìgbéyàwó ó ní kó ọmọ jọ bí wọ́n jọ gbé pẹ́pẹ́pẹ́pẹ́ ìdílé ọ̀yàwó. torí pé ọlọ́run ọba ó ṣe tẹ̀sírì àwọn ìdájọ́ kan láwọn èèyàn tó pọ̀ nípa bá a ṣe jọ gbé láàrin ọkọ àti aya torí kí ìjọgbé náà kó lè náà kọ̀ǹtínú láti pẹ́ àwọn àdáàbò yìí àdáàbò ló fẹ́ pé ọlọ́run sọ ìwọ ẹnì kínní kejì so a ní pẹ́pẹ́rẹ́ pé ìlera tí máa dé bá ìyàwó nígbà tó bá kọ sí ọkọ rẹ̀ bá kọ sílẹ̀. Si tó dé bẹ́ẹ̀ kankan bẹ́ẹ̀ sì ni àwọn ìlera tí máa dé báwọn ọmọ lẹ́yìn ìgbà tí ìyàwó tí ọkọ bá kọ ìyàwó sílẹ̀ tán sí ìyàwó ti àwọn ọmọ sílẹ̀ irú ìlera táwọn ọmọ máa ń gbé àmì fẹ́kẹ́lì tó ń pèsè ìdúró tó ti jẹ́ pé àlàáfíù ìpìlẹ̀ nínú ìsìlámù nípa tí a bá fẹ́yàwó kájọ máa gbé lọ títí láéláé. ṣùgbọ́n ọlọ́run ṣe kíkọ́ ọlẹ̀ lẹ́tọ̀ọ́ torí àwọn mọ́síláhà tó wà níbẹ̀ nígbà míì àwọn ẹlòmíì ìjọgbé wọn miserable life ni wọ́n jọmọ pé wọ́n sì jẹ́ wọ́n sì wọ́n sì fẹ́ ọkọ̀ àtàyà ni wọ́n. débi pé ẹ̀mí ó gbàlùkù wọn ti kọra wọn. tó bá ilé pẹ́ ọ̀kan lè para wọn náà méjèèjì. so instead irú ìgbé kéèyàn máa gbé pẹ̀lú ìlera ọlọ́run ti ṣe lẹ́wọ̀n pé ẹ láti láti kọ ìyàwó bẹ́ẹ̀ náà ni ìyàwó tí ń dojú kọ àwọn ìṣòro tó pọ̀ tí ò lè mú mọ́ra òun náà láti láti ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ láti ọwọ́ ọkọ rẹ̀. sọ ibi pé halal ni omi ọ̀rọ̀ ọlọ́run tó ní ìdá ọ̀nàkùnkùn lòlùsá ọ̀tọ́lùkùn ìlú ẹ̀rí ìsẹ̀kìhìn ẹni pé ọlọ́run pàṣẹ sí pé bẹ́ẹ̀ bá fẹ́ kọ̀yàwó ẹ̀kọ́ lẹ̀ ní àsìkò tó tọ́ lẹ́yìn náà lọ́lọ́ ní fẹ́ẹ̀fẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó sì ti kẹ́kọ̀ọ́ nígbà ìmọ̀ fẹ́ mú ìyàwó nínú ló bá ní dáadáa pẹ̀lú pẹ̀lú ọ̀nà tó bàjá láti máa sọ àwọn ìwọ rẹ̀ àti àwọn tó yẹ àwọn tẹ̀sírí ìgbé ìsáàlì àbí fẹ́ túlẹ̀ kan lọ pẹ̀lú dáadáa kì í ṣe pẹ̀lú ìlera pẹ̀lú pípalára fẹ́ẹ̀fẹ́ kan. sọ eléyìí náà ó fi hàn pé ẹ̀kọ́ ni bákanáà abdullahi ibn umar lọ́kọ̀yàwó rẹ̀ sílẹ̀ láti fọ ìṣà nínú ọ̀rọ̀ annabi ó ní líwọ̀rọ̀ jẹ́ àhà kọ́dà padà ṣùgbọ́n tó bá ṣe tó bá ṣe haibọ̀ kan tó mara tó tún wá ṣe haibọ̀ míì tó mara tó bá wá fẹ́ kọ̀ sílẹ̀ kọ̀kọ̀dọ̀ sọ́nà láti tètè mara yẹn kọ́ wá kọ̀ sílẹ̀ eléyìí fi hàn pé nígbà ń gbà tí ọkùnrin ọkọ ìyàwó ìpínlẹ̀ tí sábàbí rẹ̀ bá wá. ìdí ni tó fi jẹ́ pé àwọn apá wọ́n ka kọ̀lá sí ọ̀nà oríṣi èyí tó jẹ́ haram wà èyí tó jẹ́ halal wà èyí tó jẹ́ lọ́kùrú wà bẹ́ẹ̀ ni wọ́n ti kó ní ẹ̀ka ẹ̀ka. ṣùgbọ́n tó jọ mọ́ ìdájọ́ kọ̀láàkù sunni àti sàlàyé àti kọ̀láàkù ìgbẹ́jẹ́ òun náà àti sàlàyé rẹ̀. ṣùgbọ́n àwọn méjèèjì nǹkan méjì òun ni wọ́n dúró lé lórí alákọ̀ọ́kọ́. òní iye ìgbà tí ọkọ obìnrin sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì àsìkò náà pọ̀ sí haramu ni kápọ̀ obìnrin sílẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀kan náà àbí ẹ̀mẹ́ẹ̀ta lẹ́ẹ̀kan náà haramu ni ọlọ́wọ́ bá kọ̀ ọlọ́wọ́ bá ọ̀fẹ́ òun náà wà ẹlẹ́ẹ̀kejì ó ní àsìkò tá a kọ́ sí a gbọ́dọ̀ kọ́ sí àsìkò tí ó nílá ó ní àsìkò tí ń bá ń ṣe káyọ̀bọ̀ lọ́wọ́. قال لي ولا ولا يخرجن وغضب جدي ولا تخرجوهن ẹ gbọ́dọ̀ mú jáde kí wá ní ìdájọ́ jíjáde obìnrin tí ń ṣe àìbọ̀ lọ́wọ́ tí ń ṣe ẹ̀ṣẹ̀ lọ́wọ́ kí ni ìdájọ́ ẹ̀. ó ní pé apá kan nínú àwọn àfáà ó ní pé ìjáde obìnrin tí ń ṣe àìbà lọ́wọ́ torí ìdí kan sí méjì torí bùkátà àti jáde àwọn afá fún sí màdáhì mọ́dábà alákọ̀ọ́kọ́ ní ọ̀rọ̀ Imam Malik àti Ahmed àwọn ní obìnrin tí ń ṣe ìgbà lọ́wọ́ yóò lè jáde lọ́fẹ̀ẹ́ tó bá ní bùkátà àti jáde ṣùgbọ́n yóò fara mọ́lé rẹ̀ lálẹ́ ó padà dá lọ́dọ̀ fún wọn ẹ̀rí wọn ni pé Jabir ibn Abdullah ó ní tó lè kọ́lẹ̀tì فأرادت أن تجد نقلها wọ́n kọ ẹni tó jẹ́ bí àbúrò ìyá mi wọ́n kọ sílẹ̀ ó sì ní oko dẹ́bí tó ti wù ọfẹ́ lọ gbé wọn kí ó lè má bàjẹ́ fàzàjọ́rọ̀ àárọ́jù lòun ẹ̀ńtàkùrọ̀jà lọ́kàn nínú àwọn ẹbí ọkọ lọ́ba jáde mọ́ pé ọ̀gbọ́dọ̀ jáde kí ló dé tó fi fẹ́ jáde lọ́kàn tó ń tẹ ìjà lọ́wọ́. فعاتت النبي صلى الله عليه وسلم فقال لما وضع نفسه صلى الله عليه وسلم لك تدير شو الناس واحد جدي àmẹ́ríkà àtàlà wọn sọ pé bàdà fàjútì lápìlàpì jáde lọ ṣe ohun tó jẹ mọ́ inú oko rẹ̀ fẹ̀yìn lẹ́sìn àtà ẹ̀ńtà sọ́jà pé àwòtẹ́ parí màrí kan bọ́ ọ bá jákẹ́ tó o sì ráǹkà nínú ẹ̀ okùnrin ló bá ṣe sádàkà nínú rẹ̀ àbí kó ṣe iṣẹ́ rẹ̀ nínú ẹ̀ tó kò sábúrú nínú ẹ̀ ìdí nù táwọn ti sọ pé obìnrin tó ń ṣe ríṣà lọ́wọ́ ó lè jáde lọ́kẹ̀ẹ́ ṣùgbọ́n kò ní jáde lọ́nà. òun náà ìdí tí wọ́n fi tó láyé àti jáde ni pé ọkọ rẹ̀ kò sí lù tó fi kàn sílẹ̀. òun á fi ìṣẹ̀ṣẹ̀ sílẹ̀ tí ọmọ ọbẹ̀ tí ọmọ rẹ̀. bẹ́ẹ̀ sì ni àwọn ẹbí rẹ̀ lọ́wọ́ fún ní nǹkan tòkí ìbá ṣe oko rẹ̀ ó ní lọ́ba lọ iṣẹ́ rẹ̀ sínú tọ́kẹ́ àbí kó sínú ilé pẹ̀lú ebi so àwọn obìnrin sì pọ̀ tán lè wà ní situation náà kò rí lè ta sọ pé yóò jáde lọ́pọ̀ ṣùgbọ́n lálẹ́ yóò para mọ́lé ẹlẹ́ẹ̀kejì omi ọ̀rọ̀ ìmáàmù Ṣáfi'í tó ní la takhruju raj'iyya laylan wala nahara innama takhruju al-maqsuta fil nahar obìnrin ká kọ̀sílẹ̀ ní ìkọ̀sílẹ̀ tí ọkọ lè já padà ẹni wọ́n tẹ̀lé ọ̀sẹ̀ ìyá ẹni tó túbọ̀ sílẹ̀ èyí tí ọkọ láǹfààní láti já padà. alẹ́ ni ọ̀sán ni eléyìí ọ̀láṣẹ àti jáde. ṣùgbọ́n obìnrin ká kọ̀sílẹ̀ ní ìkọ̀sílẹ̀ pátápátá ẹni pé ẹlẹ́ẹ̀kẹta tí ọkọ ọ̀láṣẹ àti já padà máa àyàfi tó bá fẹ́ ọkọ̀ díì tó eléyẹn wọ́n ní àǹfààní ń bẹ fún láti jáde lọ́sọ̀ torí wọ́n ní látòkùnrin jù hún nà mí bòyò òdìhìn wípé ẹgbẹ́ lé wọn jáde nínú ilé wọn èyí tó tí ọlọ́run sọ̀rọ̀ ọba níbí ó so alẹ́ ni ni àwọn ò ṣùgbọ́n àlùmọ̀kúta ó ní obìnrin ká kọ̀ sílẹ̀ ní pátápátá tí ò sí àǹfààní láti dá padà mọ́. wọ́n tẹ̀lé pẹ̀lú àdúgbò fáfúmà bíi tòkẹ́yì. tó wá nínú sọ̀fíhù muslim ike fáfúmà ọmọ kẹ́yì. ó sọ fáadà ìṣàkẹ́lẹ̀ yá rọ̀ṣúlọ́lá zawji طلقني ثلاثة ọkọ mi ọkọ mi ti rí nísílẹ̀ nítọ̀sílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta torí pé tàlátà níbi ó na sílẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹta àbí kọ́lẹ́ pé ó kọ̀ sílẹ̀ lẹ́ẹ̀mẹta lẹ́nu kan wọ́n àkọ́kù àyè dákàmà àdáyà ilé tí mo ti ń gbé ilé tí mo dá wà ní kò sí èèyàn lágbègbè mo ń fún àwọn kan ọmọ wọlé tí pa mí lára. فلذلك أرخص لها النبي صلى الله عليه وسلم عفوا قال فأمرها فتحولت يعني فأتنا ما قالت في قوموا إليه مثل عدة هو لا يعني خلق عدة هو نبي ìdí tí àdájọ́ ti jẹ́ kó jáde nípa torí pé ìkọsílẹ̀ orí obìnrin náà ní ọkùnrin kòrò sílẹ̀ ní ẹlẹ́ẹ̀kẹta bákanáà ẹlẹ́ẹ̀kejì ni pé ìbẹ̀rù ń bẹ níbi tí ń gbé torí ń bẹ̀rù pípa lára òdínà tí ọlọ́ àdẹ́sà àtọ́là ti ṣe ìjẹ̀kù fún láti Hanifa torí al-mutallaqa la takhruju laylan wala nahara والمتوفى عنها زوجها لها أن تخرج في النهار ẹni pé obìnrin tí a kọ́ lẹ̀ kò lè jáde lálẹ́ ní àbọ̀sán ṣùgbọ́n obìnrin tí ọkọ rẹ̀ kú tí ń ṣe ń gbà lọ́wọ́ òun lè jáde lọ́sàn kò lè jáde lálẹ́ àwọn náà wọ́n ní ẹ̀rí wọn gẹ́gẹ́ bí àwọn ẹni àkọ́kọ́ náà ti sọ wọ́n wàhálà ọ̀rọ̀ tí ó fẹ́ jẹ́ déédéé nínú ẹ̀ ó ní ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ èyí pé obìnrin tó ń tẹ ìgbà ìyálà ìgbà tí ọkọ rẹ̀ ló dá padà ní àbí ìgbà èyí tí ọkọ rẹ̀ ló dá padà àbí ìgbà ọkọ kú lọ́sàn-án tó bá níbi káàtà títí jáde èyí pé ájà tó jọjú ó wà fún láti jáde obìnrin tí ọkọ ẹni dá padà tó ń fi gbà lọ́wọ́ òun wà lábẹ́ ọkọ ni so ó láti jáde pẹ̀lú àti ọkọ rẹ̀ èyí tí wọ́n ti kọ̀ sílẹ̀ ní ti pátápátá òun ló ti lè ṣe nígbà yálà inú ilé ọkọ rẹ̀ àbí ń bò míì tó eléyẹn lọ́ fara mọ́lé ṣùgbọ́n tí kò bá tẹ́tà bá ń bẹ fún láti jáde òun náà jáde lọ́fẹ̀ẹ́ torí pé kí ni bùkátà obìnrin lálẹ́ kódà ọkùnrin gan fún rẹ̀ tí ìbá ti fi bọ́yá àìgbádùn tí ó mú kéèyàn jáde lọ sí ọ̀sibítàlì àti àgbè àbíbẹ̀ lọ. sọ eléyìí ọ̀rọ̀ tí ó ẹ̀jọ̀ dúdú pẹ̀lú ọ̀rọ̀ àìlọ́mù. bákan náà wọ́n ní kí ni àlùfàṣà tọ́lọ̀ sọ̀rọ̀ lórí ilá ẹ̀yà sílẹ̀ nìfà ìṣẹ̀ ti lò lọ́yọ̀rọ̀ kí ni àlùfàṣà tọ́lọ̀ nígbà lérò níbí. ìyàtọ̀ ẹni ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí kí ni àlùfàṣà yìí àwọn míì gẹ́gẹ́ bí Abdullahi ọba Umar ó ní jíjáde rẹ̀ kúrò nínú ilé ọkọ ẹ̀ òun gan-an ni àlùfàṣà síwájú kó tó parí ìdá kò yóò wá jẹ́ pé ilá ẹ̀yà sí nàbì fàáfíṣà ti lè bá jẹ́nà bí kò rú bí yìí nàbí bòyó fi yìí nàbì rẹ̀ lè ó ní pé àyàfi tó bá mú ìwà àbàjẹ́ tó hàn torí jíjáde kó nínú ilé wọn láì jẹ́ pé wọ́n ní ẹ̀tọ́ àti jáde yẹn. tò ìjáde yẹn gangan ló ń pè ní àlùfàṣà ọ̀rọ̀ àwọn àfáà ni wọ́n ní jìnà ni wípé tó bá ẹni ṣe jìnà ó ti padà lọ kó jáde bí ó ti ẹ̀ jáde wọ́n mú jáde torí àti lọ ṣe hajj ṣe lọ pé ṣẹ̀ríà Islam bàbá ń lò. ẹlẹ́ẹ̀kẹta ni ọ̀rọ̀ Abdullahi ọmọ Abbas tó ní ilá àyẹ̀bú ara àhẹ̀lẹ̀ ó ní kí obìnrin ọmọ ìjọba àlàáfíà pẹ̀lú àwọn òbí àwọn ará ilé torí pé ọkọ ẹ̀kọ́ lẹ̀. wọ́n á jẹ́ pé tó bá bú ilé yóò bú tọ̀rọ̀ tó bá bú síbí yóò bú tọ̀rọ̀. tó kò sẹ́ni tó gbádùn rẹ̀ mọ́ nínú ilé torí pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí. irú yẹn tó bá fẹ́ gba àlàáfíà tí ń bẹ nínú ilé kúrò wọ́n lè sọ pé kó jáde láti lọ ṣe ìdá rẹ̀ lórí inú àwọn òbí ẹ̀. àwọn míì wọn ní olè jíjà àbí ìyìnà ṣíṣe àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìbàjẹ́ ìdúnnù tí Abubakar al-Jaffar nínú tẹ̀sí rẹ̀ tó ní púpọ̀ àwọn apá yìí àtàwọn ìyá lọ́kọ̀ ọ̀tọ̀rọ̀ ṣùgbọ́n ibì kan náà lọ darí sí torí gbogbo ní wọ́n kà á lẹ̀ yìí kò sí títí ṣe ìbàjẹ́ nú ẹ̀ ìbàjẹ́ ni gbogbo rẹ̀ torí pé obìnrin tó wà lábẹ́ ọkọ lọ́kọ rẹ̀ ọ̀túnlẹ̀ kì í ṣe rí gbà lọ kọ́ láṣẹ àti jáde pẹ̀lú àìjẹ́ pé pẹ̀lú ìyọ̀dà ọkọ so nígbà tí ń ṣe lọ́ọ̀kì ń assurance ló fún láti máa jáde anyhow tó bá wù àyàfi tí ọkọ rẹ̀ bá fún láti àti jáde yóò sì jáde pẹ̀lú ìdí pàtàkì ni kì í ṣe pé mo jáde mo fẹ́ mo fẹ́ jẹ mọ́ngòrò mo ń wù mí láti jẹ mọ́ngòrò mo fẹ́ jáde lọ ra mọ́ngòrò kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kẹ́lò ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ọ̀ gbogbo orú àwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ báwọn wọn àtó nǹkan tẹ́yẹ̀ lè jáde lọ fún àbúlágbájá ń ṣètò máa ránṣẹ́ ìkúmọ̀ lórí ránṣẹ́ ìṣúwà sàlámà àlékún fún àlékún sọ̀rọ̀ ikú owó ọmọ ọlọ́run wo ọlọ́run gbàgbégbàgbé ó sì ti tán ọ̀láti àti lọ sí ilé ìkómọ àdílé ìyàwó àbáwọn nǹkan ní tí ó ṣe pàtàkì àyàfi tọ́ra pé èyí tó ṣe pàtàkì wọ́n jẹ́ di dáadáa ọ̀lá ọ̀hánà. Ayẹ̀lẹ́ fi mo tilẹ̀ jẹ́ pé àsìkò ti ó ti tún àwọn náà la sọ pé eleven thirty lánàá dábàá parí ó gbẹ̀jọ́ pé bẹ́rẹ̀ fún wa ní ìsìn áwà kan èyí tó ká bẹ̀rẹ̀ àwọn ọtún náà ten thirty nígbà tí àfa àtàkùn tó wá bá èèyàn méjì mẹ́ta ara rẹ̀ ò lè yá láti bẹ̀rẹ̀ ìdínú tá a ti máa rìn pẹ̀lú àwọn méjì táwọn náà máa tètè dé láti pé márùn ilé ìlú jámì tó dáa ẹ̀yin lẹ́dí àtìkò káàkiri ń fi ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀yin lẹ́dí òkú torí àmà tètè dé ọ̀ á lórí ilé èyí tí a ṣe kó ṣe déédéé ọlọ́run tó ti wà lábẹ́ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run tó ṣe ní ẹ̀dùn náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.